ajínigbé kan gbẹ̀mí mì nígbà táwọn ọlọ́pàá lọ gba tọkọ-tìyàwó tí wọ́n jí gbé sílẹ̀ lásìkò táwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun wọ̀yá àjà pẹ̀lú àwọn agbébọn tí wọ́n jí tọkọ-tìyàwó tí wọ́n ń bọ̀ láti ìṣọ́ọ̀rù láàárọ̀ ọjọ́ sátidé tó kọjá ìyẹn ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún yìí gbé nípínlẹ̀ ọ̀ṣun ni ọ̀kan lára wọn fara gbọta tó sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀ ọ̀gbẹ́ni Jonah àti ìyàwó rẹ̀ ni wọ́n jí gbé lójú ọ̀nà ìrágbìjí sí òṣogbo tí àwọn ẹ̀ṣọ́ aláàbò lóríṣiríṣi sì ti ń ṣiṣẹ́ láti tú wọn sílẹ̀ látìgbà náà aláròye gbọ́ pé àwọn agbébọn náà ti béèrè mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà gẹ́gẹ́ bí owó òtúsílẹ̀ àwọn tọkọ-tìyàwó ọ̀hún owó òtúsílẹ̀ yìí làwọn agbébọn ọ̀hún fẹ́ lọ gbà lálẹ́ ọjọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù kẹrin ọdún yìí tí àwọn ọlọ́pàá tí wọ́n ti farapamọ́ náà fi wọ̀yá ìjà pẹ̀lú wọn ìbọn àwọn ọlọ́pàá pa ọ̀kan lára wọn nígbà tí àwọn yòókù sá lọ pẹ̀lú ọta ìbọn lára wọn láì gba owó kankan àsìkò yìí làwọn tọkọ-tìyàwó náà sá jáde láhàámọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ sí níbi tí wọ́n ti rí wọn tí àwọn ọlọ́pàá sì dá wọn padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá sọ pé àwọn kò dẹ̀yìn lórí ọ̀rọ̀ náà nítorí àwọn fẹ́ mú àwọn agbébọn tí wọ́n sá lọ pẹ̀lú ọta ìbọn lára wọn ọ̀hún ó wáá sọ fáwọn aráàlú pé ojú lalákàn ń ṣọ́rí lásìkò yìí ó ní kí wọ́n wà lójúfò kí wọ́n sì ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí náà láti lè fòpin sí ìwà àbàjẹ́ láwùjọ wa. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́